kòkòrò ìfẹ́ mi níbo ló wà o ara mi wà lọ́nà bọ̀ wálé. oyin dàbọ̀lá mm-hmm. ó ṣe wá dùn wò lọ́mọbìnrin báyìí. <clears throat> arẹwà ẹlẹ́yinjú ẹgẹ aláwọ̀ dídán eh, ìyìn ńlá ló máa jẹ́ fún mi tí mo bá lè jẹ́ àwọn akọ tó máa wà ẹ́ dé ibùté ògo. ó jẹ́ jẹ́wọ́ ṣé o ti pàdé èèyàn kankan ó jẹ́ jẹ́wọ́ kó má tiẹ̀ lọ jẹun táwa ń díjú sí níbo ṣé pé ọwọ́ ẹ̀ lòdì kó má wáyé wá rí. ibi tí ìṣòro ẹni bá wà ẹ̀mí ẹni máa wà òun ló wá jẹ́ kí n rò ó pé tí okùn bá jìnnà ìlà ògbọ́dọ̀ kó. ìfẹ́ mi ẹ̀ ní ìlú. Ah, kí ló ń ṣe ẹ̀ ìfúta nífẹ̀ẹ́ ta lèmi. kí ló dé wọ́n gbèsè láyé o bí èṣù ṣe lágbára tó yẹ bẹ́ẹ̀ ló ń ní nígbàlà. kí ló dé yàrá dé. ẹni bí ọkọ mi. àwọn àdàpọ̀ gba ẹni bí ọkọ ẹ ti wájú tó rọ ní lélẹ̀. bọ́sà bọ́sà bọ́sà. ẹ ẹ wo mi fẹ́ kẹ́nikẹ́ni tọwọ́ bọ̀ mí lẹ́nu o ẹni tó bá tọwọ́ bọ̀ mí lẹ́nu mo máa gé jẹ ni o gbẹ ló ṣí ẹsọ gbọrọ bá mi dùn kan ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹnu. ire mi dé. àyè mi ò sọ fún ẹ. ire ò ní lóra yé mọ. mi dé. irú ẹ̀bùn àbádìwò wá lélẹ́yìn torí ọlọ́run ojú tó fi ń wò mí ó mú fúnra dání. ẹ ra ìyá ọjà ẹ kú ọjà. ẹwọn ẹni ẹni erí wọn náà àròfọ̀ ohun ti rí ènìyàn o ẹ̀wọ̀n òní gbèsè ẹ sáyà àwọn ẹni ni ó adakẹ́ tètè padà rìlé kẹ́ lọ yanjú àwọn tirẹ̀ jẹ́ ní gbèsè àjọ kẹ́ bá ti wà yanjú rẹ̀ tán kẹ́ wàá padà wá kẹ́ mọ́ wa màtájà rún mi. ìyá òyìnbó kí la gbé kílẹ̀ jù ṣé mo ti jẹ́ yín lówó ti tìtẹ́lẹ̀ tí ó jẹ́ pé mi ò padà san fún yín ni àbí kí ló dé tẹ̀ jẹ́ kẹ́lẹ́ ẹ̀ẹ́dẹ́pẹ́ ẹ̀ẹ́dẹ́kẹ́ tó máa bá pè lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin iyọ̀ ni mo fẹ́ rà ọlọ́ndrẹ́d náírà kí ni gbogbo ọ̀rọ̀ tẹ́wá tẹ́wá kódà sílẹ̀ ẹ má bínú ọlọ́run afábùkún mo bẹ̀rẹ̀ ráyọ ìṣebí ọlọ́ndrẹ́d náírà ní kó rà lọ́wọ́. ee mi rẹ́ni ọba mi rẹ́rìn-ín o mo rẹ́rìn-ín òyìnbó iyọ̀ iyọ̀ èsì yọ̀rẹ̀ fẹ́ rà ṣé yọ̀rẹ̀ máa gbé orí tébù rárá o ṣe ń sáré yí rí yọ̀ mo rí márùn yẹn jẹ́ kí n fi ta gàrí rú wọn kẹ́ ń lọ fi gbénu wọn ro kẹ́ ń lọ jẹ irọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ kù wọn ṣe ti gbọ́. ẹ wá ẹ wá ẹ wá gbèsè ọ̀rọ̀ yìí kí ló ń pa yín lẹ́kún tẹ̀rọ bóyá ẹ̀ rẹ́rìn. kirikiri ṣùgbọ́n wọn aṣa ni. ẹgbẹ́ mi ń sànjọ́ kí ló mú yín rẹ́rìn. Hmm. ẹ ẹ̀yin ìyáàfin tó ń pè níyà òyìnbó àwọn ta ló ń pọ́n yín lé gan tó ń pè yín níyà òyìnbó ẹ̀jọ̀ sóyìnbó lẹ bí ni ẹ dúdú ẹ dúdú torítorí ẹ wo ẹ wà ní orí yín ẹ wo bó ṣe dúdú tó bẹ́ẹ̀ ṣe dúdú yọkọ yín tún dúdú jù yín lọ ẹ wá sọ wípé ẹ bí òyìnbó ṣóyìnbó lẹ bí ni àbí àfẹ torí wọn wá ń pọ́n yín lé àti help yín láti pè yín níyà òyìnbó ẹ jọ ṣókùnṣọ mu àlè lẹbí ni ta lẹ bímọ fún ẹ jẹ́wọ́ kí tó pa yín dànù ta lẹ bímọ fún. tájù ni tájù náà ló máa jẹ wẹ́ẹ̀mọ̀fọ̀ ẹjọ́ mi ni hmm, ṣé mi ni èmi rèé sọ́bù owó ìmọ̀ràn ìṣẹ̀lẹ̀ á tún wa rọ̀rọ̀ wọn wọn á tún padà wá ebi rèé máa pa wọn kú fún wọn sílẹ̀ fún wọn sílẹ̀ ṣé borí tán ṣe rí bí wọn. bínú ẹni bá ṣe ṣe ẹ bá rí bínú ènìyàn ṣe rí. bí bá a ṣe ń wò mí yìí wọn ò tí ì láyà lẹ́ẹ̀dẹ́ o àwọn ojú tí mo sì ń wò yìí ah, ah, àwọn ọmọ yìí rẹwà pọ̀ bẹ́ẹ̀ bá wá lè fún mi nìkan tí ọba dàyà afá inú mi ọmọ nù ú inú mi ó nù ú. àlàáfíà bàbá yìí dẹ̀ ṣe kókó ẹ̀rọ àbá nǹkan tá a máa ṣe lélẹ̀ yẹn ò lè jẹ́ ẹ mọ̀ because ẹ̀yin náà fẹ́ help wa ni ẹ mú òun sá. for our friend now things we do because of friend. Uh -uh. Ah, ah, babaláwo. ok baba ẹ má jẹ kó dàrí ẹ mú òun ó lómi lára. ẹ ń wo ta ló ń. Ah, nǹkan tá a máa ṣe lélẹ̀ nǹkan tá a máa ṣe lélẹ̀ sàn. ẹ má ẹ ni mara rara kò ní ìdí. ṣé adé lè ṣe gbogbo bí mo ṣe ojú mi ò kúrò lára ẹ má ẹ má kára o. possible sir. ọ̀rọ̀ rẹ wà láǹsọ yìí náà life uh, why why you guys doing like this. àjọ dúdú ni aláṣẹ alájọ dúdú ni mo múra ní sẹ́. pẹ́ ti ga sí o. Ah, eh, eh. ọjà eh, <laughs> ni mú mi. <laughs> Bobo ti miss ní ṣá o. Èmi gan I miss you. Èmi gan a máa a máa a máa rojọ́. A máa tọ́. <laughs> Wọ́n ní kọ́ ti dé o. Ẹ gbọ́ àwòjú wa. Ẹ ṣe. Ah. Wow, welcome home. Ah, home sweet home. Ṣadé! Fọlá Ṣadé! Well, um, me, I've been rest because um, I'm traveling. So I need to refreshen up and rest. Daddy, you've really done well. Welcome back. <sighs> Fọlá Ṣadé o! Wow! Uh-uh. Báwo ma. Uh-uh. Yes, ma. Ṣadé, how are you? Ah! má bínú mi mọ̀ pé yín ni inú mi tó ń dùn yẹn kò jẹ́ kí n mọ̀ pé mi ò tí ì kí ẹ pẹ̀lẹ́ ṣe dáadáa lẹ dé. yeah please get um, Mimisi something to drink and then kó lọ sínú boot kó lọ gbé box tó wà ń bẹ wọlé. one of them keep dreads it's actually nice though. <laughs> yeah mom. Mimisi Olúwa. ma'am. Mimisi Olúwa. Mm. Ìmísí ẹ̀mẹ́ta láti pè mí ẹ̀. yes because i want you to know the importance of what i'm about to tell you. okay. sori you need to convince your dad that we're a changed person. Mm. Mm. Mm, box wa here. bá mi bá mi mú bá mi mú yes which is good yeah good nice pants. you may see. ma'am you need to convince your dad pé gbogbo ìwà pálapàla ìwà rádaràda yẹn ó ti gbé jù sẹ́gbẹ̀ẹ́ kan gbogbo àwọn ọ̀rẹ́ tẹjọ́ ń ṣe jàgídíjàgan tẹjọ́ ń ṣe pàtàǹgbà yẹn náà ṣe bí rádaràda ló gbẹ̀yìn gbogbo wọn yes èyí tó ti ya wèrè ni wọ́n ti ya wèrè èyí tó ti kú due to drug overdose ó ti kú o lè imagine ọmọ tàbí nínú eré táwọn òbí tọ́ ìwọ náà wọ nǹkan tó bá máa wọ kọjá kíá. ọmọ tá a bí nínú ilé eré tí àwọn òbí tọ́ dáadáa kó máa kú due to OD imagine that ẹlòmíì inú ndla ti gbé wọ́n ti tì mọ́lé àwọn parents ẹ̀ ti gbàgbé síbẹ̀ i need you to forget all those people jẹ́ kó máa ṣe títí wọn kí wọn náà máa ṣe títí ẹ̀. E don't reach out to them for anything ẹ eh, pẹpẹ sí o wá fẹ́ wá lọ wo you don't need it i need you to be well behaved. Mommy, ọ̀ọ́ oh, you just have to spell it out come on mom six years ah isn't it enough for me to be a changed person. Aww. ok ok gbàtàmà gbàtàmà wíńsì ẹ sọ pé ẹ ẹ ní pé kì í má bà wọn ok ṣé legacy benz ni kì í má fi jáde tí má fi jáde. oh young man don't give me that crap moreover your dad says he's going to give you a new car. Mm. Mm -hmm. Mm-hmm. okay that sounds good then. okay that aside uh, mom ìgbà wọn ni Camille amadi láti school. oh um, she said next week ṣe mọ̀ pé school tí wọ́n yẹn wọ́n ní bó ṣe máa ń you can't just leave their school premises anyhow and uh. she's writing her exams. Oh. Next week is her last paper. Oh, oh. Other we won't call ń or exam lọ́wọ́ lọ́tọ̀ lọ́tọ̀ because I called her she wasn't picking. Well, tó bá dẹ̀ dé next week, Emma máa bára yín I need to go and meet my husband. Office. Okay, mom. Okay. Uh, mom, ẹ jẹ́ má gbàgbé mi pẹ̀lú ọ̀rọ̀ Oh, that. Your dad is on it. In fact, he has sorted it out. Ó dà pé. Uh, later this week, Omamu employment later, so you can start work. You know I love you, right? Anytime, Mama. Hey, Mom, please, is there cook in this house? padà gẹ́ẹ̀tì description tí mo fún ẹ yẹn. you're kidding me right? ṣé description ni rubbish tó fún mi yẹn. Ah, ah. kí ló ṣe báwo ló wá ṣe débi tó ń lọ. Ah, ṣé o tẹ̀rí ẹni tí ó bá ti mọ̀ pé òun fẹ́ sọnù kó má bọ́dà láti béèrè directions lọ́wọ́ ẹ̀ nígbà tí mo béèrè béèrè tó sú mi mo yára bẹ̀ lọ́wọ́ Google map bí ẹkọ náà nígbà tó ti débi tó ń lọ láyọ̀ ṣe bí òun ló jẹ́ kó máa ah, rìn. Ah, mo dúpẹ́ lọ́wọ́ ẹni tó sọ fún mi you are finally arrived to your destination wọ́n máa fi dúdà tiẹ̀ tí wọ́n ti bá nìyẹn. next time ni now. Uh. Ah, what am I saying? Baby, see what we have here. Look at my, look at my baby. Woo! Ah, See how grown you've been. Mm. Ah, ah spin for daddy spin for daddy spin for daddy ee eh, ee eh. ah, ah kí ló ń jẹ kí ló ń jẹ mm. ọmọdé. oúnjẹ ni. ah ah you're now so big and beautiful ah ah kí ló dé ọmọdé àná mọ wo ah ah ìwọ ló ti wá dàgbà báyìí sí ló ti báwo ni school ńkọ́ àwọn boyfriends ẹ náà ńkọ́ i mean the main one and the side one you know hmm? ọmọ rí bí yan. I'm already Custard. You're not a bastard. Look at you. ah, ah, I got you. Big bro. I just arrived. I'm Momo. And you're asking all these questions? Before. Joe, Ibolotipe Kimber. Uh, uh, six good years, man. Láti rí ra o. Uh, uh, okay, bẹ̀rẹ̀ láti bear. Bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ lọ́nà. Okay. Mm. School is fine. Èmi náà wà dáadáa. Mm-hmm. Mm-hmm. Ẹ jọ̀ọ́, mọ́mí nǹkan ọmọ mi sẹ ọmọ ti ń sùn ọmọ ti boyfriend mi náà wá jíjí ti pọ̀ tí wait i can't wait please go that far. ẹ kú around. ṣadé ṣadé. what's up daddy má bínú pé mi ò kí ẹ. kò sí wàhálà ìwọ ah, ṣadé. àti ọ̀rọ̀ ìjọpọ̀. pé báwo mo orí mi tí mo ń jẹ ń bọ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ tiẹ̀. pẹ̀lẹ́ wọn mi wà nínú yàrá wa. pé ọmọ ọdún bíi eku yẹn yóò pé àǹtí kan mi yẹn jọ ó dẹ̀ ti tó. she's ah. so naughty look at báwo ni trip ẹ all right no wahala màá pè é tí wọ́n ti ṣetán take care. Mawo wọ kàmí she's so grown now I'm telling you kí ló ń jẹ oh. ọmọdé ò kì í pẹ́ dàgbà ṣá o ọmọdé àná àmì yẹn wow feels good to see you man. Baby fast o man. She's a fantastic actress. I like her. Yeah, I don't know why I'm different about her. Can ah. you like? wọ́n láìkì kò sí ní tó láìkì tẹ́lẹ̀. ọgbọ́n kò sójú rẹ̀ ni Don't tele ogbon ko that mom. Professor, fẹ́ sáré dé colleague mi come. ọ̀dọ̀ kọ̀líìgì ẹ gangan àbí kò jẹ́wọ́ kò yes. ok ọ̀dọ̀ mi gangan ni. gangan. um, bro can I tag along Check ká jọ sure. níbo lẹjọ ń lọ níbo lẹjọ ń lọ ọkọ ọlọkọ ni kò máa lọmọ káàkiri bẹ́ẹ̀ má lọ wá títí ẹ síwájú ó ní yẹ ìjìyà láì ṣe ẹhẹn mò ń gbọ́ tí ẹ jàre mò ń gbọ́ ètò wí. Mhm. ṣé ọ̀rọ̀ colleague ti dáàdi sọ yẹn náà lẹ́yìn náà yẹn. má tiẹ̀ wọ́rí ọ̀rọ̀ ẹ ti yé mi bí dáàdi yín náà ṣe lọ sọ́dọ̀ colleague ẹ̀ nìyẹn nígbà kan ó lọ títí títí títí àlóyún ẹ̀ àfi bí ẹ̀ ọ̀dọ̀ colleague náà ni. Hmm. ọ̀dọ̀ colleague náà lọ títí títí títí tán tó fi bí àbúrò. Hmm, ẹ ṣàṣe tẹ bá máa ṣe kíá. kíṣu gidi tó tán lọ́jà. mo ń yẹ kẹ́ mọ̀ pé mi ò kí ń ṣe late comer náà tó bá kú last one kí original iṣu kó tán ìgbà ẹni mi máa rìn débẹ̀ wọ́n máa dá dúró dè ni mo special just like that. má tiẹ̀ dá mọ́ mi lóhùn wọn láwọn pọ̀ ẹ jẹ́ kí n tètè lọ́wọ́ bàtà mi kó tó já mi sílẹ̀. ah o fẹ́ change o fẹ́ change ni. nǹkan. babe you good like this o. Oh. ọ ti fẹ́ máa ní lọ́wọ́ rẹ̀ gbọ́ gbọ́ gbọ́ ṣé ọ̀dọ̀ kọ́lí ti tiẹ̀ ni ò ń bá lọ ni àbí ọ̀dọ̀ kọ́lí ti tiẹ̀ gangan ìwọ lọ. <laughs> dadi ah, ọ̀dọ̀ kọ́lí ti tiẹ̀ tó ń lọ lèmi náà lọ. Hmm. Hmm. Babes, make it snappy, please. All right, bro. Enjoy. Ká wá sọ pé ọ̀dọ̀ kọ́líìgì ti tiẹ̀ tóun tẹ̀lé lọ yẹn. Hmm. Eh, ó ti mú òun tẹ́lẹ̀. tí ọkọ lè gẹrẹ jọ fún ẹ. ká ní pé mo wá gbọ́ nǹkan tẹ́ sọ yẹn. ká ní pé o tiẹ̀ gbọ́ o fetí sí nǹkan. babes make it stop it please. sáré àbọ̀ mi yẹn ẹ̀ ń crack pé ọbẹ̀ báyìí o ìyá àrọ̀lá ọlọ́ aṣọ yìí. Hmm, eré orí igi ni. ká ní pé ẹ wá dágbà padà sẹ́yìn ká ní pé ẹ wá pàdé mọ́mí ẹ̀ wọ́n ń black woman tí ò kí ń gbọ́ràn dáadáa lẹ́wà lọ ká ní pé kò pọ́síbù. màá dágbà padà síwájú padà ní wọ́n máa jàre náà kàn yà. Thanks for the meal. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Ẹ ṣọ́ ara yín o. Kí ni kan náà? Ẹ ṣọ́ ara yín ṣàǹpẹ́ tún ti bẹ̀rẹ̀ gbogbo òṣìṣẹ́ ń ṣe tẹ́lẹ̀ ò sì kúrò lára yín ni. ṣẹlẹ̀. Fọláṣadé kí ló ń ṣe ẹ náà kí ló ń ṣe ẹ gan sẹ́ ṣé o miss me. ni ok na mo mọ ọkùnrin ti miss me. ó kàn án ọmọ mi mo bẹ̀rẹ̀ ṣe máa ṣe náà máa bí báyìí ṣé o miss gbogbo eré òṣìwò ni ṣeré náà ń pè yẹn ni. Ah, bí ìtọ́jú ẹ̀ ṣe pọ́n ìgàn ọ̀làgbàrà òun ẹ̀ ti harsh jù besides okay this is the thing yeah. okay ṣá mọ̀ pé mo nífẹ̀ẹ́ i mean i really can't take my eyes off you òun ló fà á tí mo ṣe ń ṣe gbogbo mo ṣe ń ṣe náà. Wait, come, come to think about it. Come to think about it. I've not been around for a while. Yes, mo rí ẹ. Normally, ó yẹ pé kí n rí ẹ kí n kàn gbàgbé ń pa ẹni, but bí mo ṣe rí ẹ báyìí, mi léde tí mo rí ẹ báyìí tí mo rí waste ẹ̀ báyìí damn ah, gbogbo nǹkan tó ti kó lára mi kàn dìde like immediately ni oh my god you need to know babes. ah ó dàbí ẹni pé nǹkan ń ṣe yín hmm, nǹkan ń ṣe yín. wait wait wait wait come come come come no one one ìgbà wo ló bẹ̀rẹ̀ sí hate mi báyìí. ó dàbí ẹni pé nǹkan ń ṣe yín ṣé bíi táyé ìgbà yẹn lẹ pé tẹ máa rún feel we had mi mú ní àgọ́ àbí. like we had a mutual thing. oṣù àkọ́ mọ́ṣúárì mi jẹ́ kó rí ẹ kó pé mi sí tó bá bá mi dánwó ẹ̀wò ní ìsìn máa fi ọlọ́pàá gbé ẹ nígbà tí wọ́n bá tì are mọ́lé ìyá ẹ àti bàbá ẹ wàá mọ irú wàkíwà tó wà lọ wọ ẹ. wẹ́ẹ̀ o ti yọ ẹ kúrò. bọ́tọ́ lọ ti yọ respect kúrò lọ́rùú ẹ láti ọdún mẹ́fà sẹ́yìn bu ọmọ rádaràda yìí kó ṣì dànù wà kú mọ́ mojú dà mọ̀ ọ̀run mọ́ lọ àgbàyà. so o ti sọ ẹnu ó ló báyìí sẹ. but whichever way babes i waste now your cheers look I, i'm here whenever you wanna come around. Ah, mommy, ẹ káàbọ̀. Báwo ni Shall I fear? have ah, seat. Ah, ìwà a soft drink Sha. Take it easy. Do you remember my friend's daughter? Or mi Camille Kamiye lọ bá last week. Okay. Yeah, that's her daughter. She just finished her NYSC. Oh, okay. You're welcome. Thanks. So you two can get acquainted with each other. Okay, ma. customers anyone just think she can come on social media and just you know start ranting about domestic violence everybody wants to wants to be a I don't know I don't know they just see this place as a place to just come and gather pity. ìyẹn máa matty wọ́pọ̀ lẹ́nu well mẹ́ta yìí ìgbà tó jẹ́ wípé àwọn obìnrin ti mọ̀ wípé anything báyìí táwọn bá ti gbé sórí social media ayé á on wọn fẹjú ó dẹ̀ lè jẹ́ pé irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ ó kàn ń ṣe láti punish ọkùnrin ni bọ̀ ká má parọ́ náà àwọn ọkùnrin ń ṣerú ẹ̀ that is why tí wọ́n fi fa ìgbà àwọn obìnrin láti máa embarrass wọn. wow wow i'm actually should i say i'm surprised or impressed because in a very long time i've not seen anyone to buttress you know my perception about this <laughs> even my kid sister is a feminist. <laughs> you see social media is the major cause of all this. Take for example now, Kokwati Awonijanle, mm-hmm. kan wá gbé sórí social media. Before you know it, our bloggers tó jẹ́ pé wa traffic lórí blog wọn, wọ́n ti repost ẹ̀. Story yẹn ti bẹ̀rẹ̀ sí ní trend. Kó tọ́ gan tó bọ́ta gan, everything ti bàjẹ́. Ṣèlérí, òótọ́ ni nǹkan tó sọ yìí o. But I mean, this really excites me to know that you can think this way. Uh-uh. I mean, coming from a slim mama kind of person because that's. I mean, you don't expect any slim mama to say exactly what you said because they are the one who would always take advantage of social media and create a picture that is not supposed to be or that is not there. <laughs> but for you to have sounded this way, mm. come on, even my kid sister, she's a feminist to the core. <laughs> See, eh, I don't support domestic violence, but I also don't support spreading rumors just to gain attention you know. Uh, and slim mama. Yeah, because that's what you look like. I mean, yeah. A slim mama. Yeah. <laughs> Where did that come from? What, from your look? See, I'm just a hustle mama. This girl right here is working her ass off to be great. Mm. Trust me. Okay. I think I like the word great. Uh, okay, so how about... Um, we do a dinner together if you don't mind, so that we can discuss about this very particular topic, mm. you know, more robustly. You know, mm -hmm. I mean mm-hmm. that's slay mama or slay hustler, what you call it. <laughs> you know, so that we can discuss more about that greatness. You know. Okay, you pick the date and time. I'll pick the venue. Okay, now this is um, a woman making me feel like a man, <laughs> making me feel like an African man. So, so I pick the date and time, and you pick the place. Good. So yeah. let me have your digits. Okay, zero eight zero. that face now. Come now. Ah. What is it? What? What? I thought we talked about this before. And I agreed to it, Abby. Okay, okay, this is the thing. Um, I totally understand that you do not like to come to places like this. With the respect principle, eh? but truth be told i mean ah, ojú tó bá ti mọni rí kò lè sọ pé òun mọni mọ́ náà yeah i mean ah, tó bá ti báyàn jẹ tó ti báyàn tọ́ bọ̀wọ́ o kàn lè dé lọ́sàn-án ọjọ́ kankan sọ pé àìpẹ́ ah, òkè mi ò dẹ́ni yìí mo àwọn guys yìí mo mọ̀ wọ́n dáadáa they are my buddies you understand so okay i used to be like that kó tó di pé ọlọ́run gbàkóso life mi. kí ló mean. okay this is the thing so mo mọ̀ pé o máa ti feel pé bí a pé irọ́ ni mò ń pa fún ẹ nígbà tí mo sọ fún ẹ pé I used to be a drug addict right uh-huh. no I'm not lying to you see mo ò tí mọ drug náà tó wà lórí ilé ayé yìí tí mo ti gbọ́ pa ẹ̀ tí mi ò tí try wow. yes both locally and internationally mi ò tí rí drug náà tí mo ti try down to alcohol down to cigarette down to weed. I've sniffed swords, pawpaw leaf, any, just name them. Baba Colorado, name them. Wow. But babe, you changed person now, so what exactly are we doing here? Okay, okay, yeah, I understand that. I am a changed person. Yeah. But the truth be told, your mama ń sọ pé burúkú náà lọ́jọ́ mm-hmm. You cannot just abandon these guys. <laughs> now, okay, now you look at it. àwọn tó yẹ pé ọmọ pẹjọ máa ń tọ bọ̀wọ̀ ni hmm. nítorí pé mi wá travel out mo padà dé ó dà pé status mi ju tiwọn lọ no hmm. ìjọ tí wàhálà bá ṣẹlẹ̀ ládùúgbò àwọn owó ló máa yọ sí mi àwọn náà ní náà kó tó di pọlọpàá máa dé ṣoge ẹ̀ tó it's like coming to pay homage to these guys yeah. I don't like that <laughs> that's sarcasm. babe thirty minutes. thirty minutes right. thirty minutes. thank you. I'm not even joking thirty minutes. Oh, okay thirty minutes after me. Ten Okay. I'm on them. Hey. On them. Hey. My nigga. My nigga. So how are you? How far now? How you doing? Kilo Shale. How are you? How are you? Hey, you like that? Ah ah. Oh, just on the go. Oh, you Good to see you. Your friend. Babes, this is the love of my life, Naomi. Naomi, these are my. homeboys these are my buddies àti kékeré láti jọ wà àjọ máa ń ṣe everything. bọ̀ èmi sí kí ló ṣẹlẹ̀ náà ó ti pẹ́ kó tó dé náà ó pẹ́ jù. ó yẹ kó ti yé wọ náà náà ah, tó bá di di pé bí a pé you have to work with a woman I mean ó dẹ̀ kó wọn gbogbo make up one and all that kó tó jẹ́ kí n. lọ́mọ bọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ti ẹ rí ó lágbára. òun bá bo lọ nìyẹn wà bí. Eh, eh, tí n bá tẹ̀lé abo lọ níbo mo bá wa abo náà kọ́ mo bá wa ni. guys ẹ kí n bá wọn bọ sọ̀rọ̀. Mm-hmm. oya na students school. ẹ máa tọ́ọ̀ ṣe ìfẹ́ ó lọ́kọjọ́ òfin. tí wọ́n gbọ́ mi tó ti sọ wípé ìfẹ́ ó lọ́kọjọ́ fàájì lọ. Hmm, ọ̀rọ̀ ló sọ àbí fẹ́ràn náà ọ̀rọ̀ ló sọ ọ̀rọ̀ ló sọ ọ̀rọ̀ ló sọ. kí wọ́n buttress point ẹ̀ kí wọ́n buttress point ẹ̀ okay ó sọ pé ìfẹ́ àti ọtí ó bá pé ìfẹ́ náà ó lè wọ́n the same parallel line pẹ̀lú fàájì olófà hmm. tẹ́lẹ̀ ṣe fa ìfẹ́ mi dání pé ká máa lè fàájì. bẹ́ẹ̀ balabori akọni apẹǹtì ẹrí ẹsàn àtàkìlẹ kele kọ fún ẹ báyìí. Um, anything sucks anything sucks. Ah, sọ ah, ah. èmi sí when there is ẹnẹsí àbí iṣẹ́ kan fún ẹ ní plastic origin kan kò kàn fi mí soft drink ẹ̀ yẹn. Um, bóyá jọ mi àwẹ̀ wà lẹ́yìn náà. Ah, bàbá àwẹ̀ wà ah, lẹ́yìn náà. èmi sì máa ah. gbé ẹ wá o. ó fọ ń ṣe kínní ìtẹ́lẹ̀ ni òjò yẹ bẹ́yẹn jẹ́ kó fún ẹ̀ kàn jẹ́ ṣàyè tó tiẹ̀ náà ni ó tún gbàdá ti rí ẹ. àwọn bọ̀kọ̀ yẹn pa yẹn máa ṣe bọ̀ ní ìyókàdà bẹ́ẹ̀ ni. ìmísí ìmísí nígbà ojú mi sọ́gbọ̀n parọ́ fún mi ẹ wò ẹ wò ẹ wò. ó don't tell me The reason why you are refusing our offer here is because of this pretty damsel over here. Yeah. Okay, tí bá sọ fún ẹ pé bó nǹkan ṣe wà ẹ àjọ ṣe é ní ìtìdì bọ́ ní àkọ́ àjọ agree gòkè ká parí ìtìdì ní oge. àpèrípa ah, ti ṣe jù tẹ́lẹ̀ ó hmm. eh, eh, ọ̀tún náà. ẹ ẹ àyíká ìṣèjì sí wàhálà climate soft náà ló fẹ́ kó sọ àlẹ́ ẹ̀kọ́ fún ọ̀nà àbí. so you don turn to Mr. Soft now abi mo ti soft o nítorí ah mo ti soft sáwọn ní. nǹkan tó ti ẹgbẹ́sẹ̀ gbé ego o gbọ́dọ̀ sọ. o gbọ́dọ̀ sọ. ìmísí kò sọ fún wa pé àṣọ pọ̀ tó yìí. ẹ ah, ah, ah, eh, eh, guys ìmísí ìmísí ìmísí wo bí bá yóò sọ fún wa pé pọ̀ tó yìí nà. àwọn ago kẹrẹ náà yóò fọ ni àwọn ago kẹrẹ àwọn lágbára. Hmm? kàmíyẹ kàmíyẹ Fola fọláṣadé. ma. what's wrong with all these girls. ma. wá lọ pé kàmíyẹ fún mi pé mo ní kó sọ̀kalẹ̀ right now kó wá assist mi nínú kitchen ṣó ti gbọ́. yes ma. ẹ̀hẹ́n kó dẹ̀ yà kó pe ìmísí náà kó wá jẹun. all right. Mm-hmm. Mm-hmm. o meu pín I know you've been missing me. I'm so sorry and I missed it too. Come, come. Stop. Calm down. Stop. Seriously, Stop now. Ah. Come on. don't share now? Ṣé mo share to tell ni? Oh, Shemi. I'm not just in the mood. Oh, you're not in the mood? Don't worry. You know what? Another boy is here to put you right in the mood. Ah, come on. Let me be, let me be, Dàpọ̀. Ah. She o la fẹ́ sọ̀rọ̀, ṣé o lè jókòó ká sọ̀rọ̀. Ààrẹ náà ni náà, mi you know. Me like going forward. It's not just working for me. I'm not. What is not working for you? This is not the first time. Babe! Seriously? Kamiye, are, are you leaving? Matilo, oh my goodness. Bó kí why? She wáyé? Yeah, machine. ṣe ni? Á mà ṣe o. Ọmọ ẹni ìbájọ ni àbájọ. Ọmọ ẹni ìbájọ ni àbáyọ. Ó ṣe jẹ́ pé àwọn nǹkan tó máa máa kan mí lómi inú tó máa máa bà mí inú jẹ́ ìwọ máa ń specialize nínú ẹ̀. why ó ṣe jẹ́ wípé àwọn nǹkan tó máa máa bà mí nínú jẹ́ tí ò ní fún mi ní àǹfààní àti lè súre fún ẹ òun nìwọ rawọ́lé tó máa máa ṣe. ọmọ ọlọ́mọ tí mo mú sọ́dọ̀ ó ń hùwà tó ń wú mi lórí so ó ń gba àdúrà lẹ́nu mi mò ń súre fún ó múnú mi dùn ó ṣe wá jẹ́ pé ìwọ ọmọ bíbí inú mi nìkan ló máa bà mí nínú jẹ́ tó máa pa mí lẹ́kún màá pè ẹ́ lọ́sàn-án màá pè ẹ́ ń dájí màá pè ẹ́ lẹ́yìn òru màá bá ẹ sọ̀rọ̀ màá pẹ̀tù sí ẹ nínú màá kí ẹ lórí kí ẹ màá bá ẹ sọ̀rọ̀ níbi tí àwọn òbí ti ń bọ́mọ sọ̀rọ̀ tó ti ń gbọ́ kọ̀ náà ni ó dẹ̀ jọ fàdémidémi lórí ó dẹ̀ jọ bu iyì mi fún mi ó dẹ̀ fi mí lọ́kàn balẹ̀ nítorí mo mọ̀ pé kò ní dáa tó o bá sún mi títí títí títí tí tó wá sún mi débi tí màá ti wá sọ fún ẹ wípé ó yẹ káwọn ọmọ tí wọn náà bá bí kàn máa bà ẹ́ nínú jẹ́ yes. Don't make me regret any of my decisions. Please. Kabo ọkọ mi, báwo ni? Dada ni mo. Báwo ni ibi tó lọ? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run jàre. Ẹ wo, mo fẹ́ lọ sùn, ó rẹ̀ díẹ̀. Àpẹ̀lẹ́, ẹ lọ sùn. Tó bá jí, a máa sọ̀rọ̀ tiwa lọ. Ẹ ṣe. look her Alpha. Can I talk to you later? We'll talk over my mom. àwọn òyìnbó bọ̀ wọ́n a word is enough for the wise I want to ń bí ọ̀nà ọ̀rọ̀ púpọ̀ ò kágbọ̀n ó kù sí ẹ ẹjọ ṣé mo lè lọ pick call okay. akita tabodo kakpariwo tutu ẹ bá mọ̀ lóore ṣe fún yàn kí ló rí tẹ́tẹ́ mi jókòó wọ́n ní wọ́n dé bíi wákàtí mẹ́ta bíi wákàtí mẹ́fà ni mo ti fi wà lókè bẹ́ẹ̀ tí mo jókòó wọn ò rí èèyàn kankan àròmíra rẹ̀ jẹ́ ẹ mọ̀ dàyàn láàmú káàkiri ebi ti poluwa re gbogbo gbogbo inú olúwa ẹ ti pò o ma tẹ wàá jẹ́ pé mo ni o ṣeé ṣe kí n bá láàánú pàdé mo fi jókòó rà lù kalẹ̀ kalẹ̀ bí gbogbo di oluwa ẹ ti wọ́. bàbá arákùnrin kírẹ́tọ̀ jalè mi. bàbá. sẹ́mi sẹ́mi lẹ́gbẹ̀ẹ́ ìwọ ni mò ń bá wí kí ló tó jẹ́ jẹ́ mi ta ló sọ̀rọ̀ ta ló sọ̀rọ̀ mi ò rẹ́ tó sọ̀rọ̀ wọn ò jọ ń jẹ́ nìkan kan o èmi ò jọ ń jẹ́ nìkan kan o mi ò jọ ń jẹ́ nìkan kan ẹ̀rù ti ń bà mí o ẹ̀rù ti ń bà mí mo ti ń fọ́ o mo fọ́ o ẹjọ́ o mo fọ́ o ẹjọ́ ẹ̀rù ń bà mí o mi ò mọ ètò ìgbà ah! mo dáràn mo dáràn ta ta ló sọ̀rọ̀ ẹ yọjú sí mi. Amini èmi ò bọ́ lédè àwùdẹ èmi bẹ̀rẹ̀ ń bẹ̀ kọ́ mọ́ fúri ìwà gbàgede tó jẹ mi. mi ò jẹ yín oúnjẹ wo ni mo jẹ wọn ò jẹ kankan ègbóúnjẹ lè síwájú mi máa jẹrú yín mo ò tó jẹ yín ẹjọ wọn ò tó ń jẹ ẹjọ lọ. o tún parọ́ níwájú. àní mo ò tó yín wọn ò mọ̀ yín rí ẹ kódà bá tí mo sì jẹ ebi ló pa mí tí mo fi má kàrà jẹ ọjọ́ kọ́kọ́ fi lọ mí mo níwò jẹ ebi sì pa mí mo sì mú kàn jẹ mo mú kàn jẹ mo mú kejì mo mú kejì mo mú kẹta mo mú kẹta mo fi jẹ gbogbo ẹ̀tọ́ ọmọ tó sì wá ń díẹ̀ gan ọmọ ń padà dé ọmọ orí pé mo ti jẹ gbogbo àkàrà tó kò sọ̀rọ̀ bó ló ṣe wá jẹ́ kàrà ti yín. kó lè sọ̀rọ̀ torí pé fẹ́ kí ìyá jẹ ọ ni ọjà mi ló lè ẹ̀yìn òsì ní jọ́jẹ̀ mi kó tún bó unexplainable to you. Come here. Ah. Come here, what is it? Can't you wait till tomorrow? I need to sleep. I'm extremely tired. And you know I'm traveling tomorrow. Don't worry, we'll talk in the morning, okay? Ah. madam the madam de wọ́n mú mu dé <laughs> wọ́n mú mu dé kí ló tún o. but really do you, do you have to go. <laughs> Eh, vacation ten days just ten days Don't let it di ọ̀ràn sí ẹ lọ́rùn before you know it we're back. Hmm? kí ló lè tó yìí. Ah, ah, ìyá àdèmàjáde àdèsọ́ di pé ọmọ kékeré sì ni ẹ́ everybody ma take care now Abi. everybody ma take care èbí mi sì lélẹ̀ àbí mi sì ò ní take care. but daddy if i don't take care of her who will. mo máa take care ju bẹ́ẹ̀ ṣe rò lọ Abi, mo ní take care. <laughs> you see. mọ mọmi àti ìráyè sọ̀rọ̀ wa. oh that don't worry tabatide will have more than enough time láti sọ̀rọ̀ do you understand. okay oh, yeah, love oh, you yeah, love you oh, too. oh, yeah, oh. <laughs> ìgbà ló máa lọ school díẹ̀. love you love you bye. in two weeks time. ọ̀sẹ̀. okay no wahala a ti dé ngbà Yeah, be good, Dad. All right, so take care of your mom. Safe trip. Oh, my dear, double. So, you want to pay me? Let's take care. Eh? Fimile John, agba. Fimile John. Fimile pay me. Let's take care. Agba ya. Ìwọ tó máa take care yo. <laughs> Èmi kí ló sọ pé máa ṣe. Ìwọ tó fẹ́ take care yo da. Ya mi náà rí. Mo ju báyìí lọ. Agba ya. Ká fẹ́ lù ẹ́, wọ́n fẹ́ lù ẹ́ sìn. Mo je tirin náà ni mo je máa defend ẹ so mo. Agba ya ni. Ko are ton ti de ma so. Oh, see you guys. I'm inside, man. <laughs> ẹ ló doyin ẹ ó láwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ fún ẹ àmọ́ ó jọ bẹ́ẹ̀ ni pé ògiri létí màá pè ẹ́ màá pè ẹ́ màá pè ẹ́ later all right all right take care yeah. ọ̀nkú Tadé. Ṣadé. ṣé kò sí. mo mo fẹ́ lọ mo fẹ́ lọ gbé mo fẹ́ lọ gba a ṣé òkè lẹ tí wàá fẹ́ gbomi ṣèbí ìsàlẹ̀ ní kíchìn wa ìsàlẹ̀ náà dẹ̀ ni yàrá yín wà ó ṣe wáá jókè lẹ tí ń bọ̀ láti gba omi àbí mu omi sókè ni yàrá yín wà. kí ló wá ṣẹlẹ̀ wò ó má rò mí lẹ́jọ́ àbí kí kó bó ṣe ń ṣe kúrò jàre. bá ti ń tún. table manners ọmọ ẹ̀kọ́ ọmọ kò ń gbà ọmọ pé ìmájì pé èèyàn wá ya aṣọ lórí ẹ̀ <laughs> o get pẹ́ dúró náà kàbí ẹ̀ wọ́n gan. mi ò mọ̀. ẹ̀yin nàbà wọ́n ṣì nàbà kàn náà. mo ń bọ̀ yẹn lọ jẹ́ kí n lọ pè wá. Mm-hmm, boy boy is good boy is good. Mm. Mm-hmm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm tó bá bá kan wọ́n lọ jẹ́ pé pé wọ́n tilẹ̀kùn wọn rẹ̀ pa ni wọ́n lọ ra irú sóyàn kò wá síná tí wọ́n bá dẹ̀ wà pé wọ́n tilẹ̀kùn wọn rẹ̀ pa wọ́n tan èsì wọ́n wá so ìsónú èsì atẹ́gùn yẹn ó máa bẹ́ẹ̀ mm, atẹ́gùn wo ọmọ bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ kánípẹ́ sóni ìsìn yóò tó yẹ máa mú fún máa fọ́ọ̀kù láti mú ìsìn tó wá sí sáìdì mú máa ń ṣe nìyẹn àbí ẹ jẹ́wọ́. kàmíyé yẹ ọsùnù ọsùnù. kájú wa kájú wa. wá wá wá wá wá bíi káàkì bíi káàkì bíi bíi bíi. àti kàmí. ọlọ́ba tí ma jù ú. Ah, ìkúnlẹ̀ abiyamọ o. kéèyàn sì ń dẹlẹ̀ lógèdè gbégbẹ́ tọ́fọ́ kọ́ lọ́dẹ̀lẹ̀ gbù. Ah! ọ̀tá fasókè yìí ló borí bàbá yẹ kò rí ọ torí mi ò. nínú ayé yìí àṣegbè kò sí ọ. ṣọ́ra ṣọ́ra ṣọ́ra. àfọkùnkùn bójú ṣiṣẹ́ ibi o má gbàgbé ìmọ̀lẹ̀ tó wá tún bí mọ̀lẹ̀ bá dé. pèmí pé kí ni yóò ṣẹlẹ̀. Ah, sísítà kàmí ẹ dákú ni ah, ó dákú ni. ó dákú kẹ ṣé ó sì tẹ́lẹ̀ ni. rárá rárá wọ́n kàdà èdè bọ́ọ̀lù rẹ̀ ló gèdè gbé náà ni. Ah, oh my god kú. ẹ níbo ni gbogbo wọn wà gbogbo lẹ́dà. Ah, wọ́n ti gbé e lọ sí ọsibítàlì ọsibítàlì wọ́n ti gbé e lọ. ok ó yá. níbo la wà ní wàá mọ́ mi. tábà ti dọ́nà màmá júwèé náà ẹ gbé bọ́ọ̀sì mi kú ẹ gbé bọ́ọ̀sì mi wọ́n lé gbẹgbẹ bá mi ṣílẹ̀kùn ha mo gbé eh, what eh, happened to my daughter. Eh, ẹ mọ tàrẹ o. ṣé kí ẹ kọ sí ilẹ̀kùn fún mi arákùnrin. Ah, ìkúlẹ̀ abiyamọ. ọ̀tá fọ́sọ́kè yìí dá.

fojú ṣiṣẹ́ ibi o má gbàgbé o ìmọ̀lẹ̀ ń bọ̀ wá fún bí mo lè bá dé fi ọwọ́ rẹ ọ̀ṣọ́gbọ́ olówó mi wá ọmọ ènìyàn ah, ohun tí o gbé kò mọ́lẹ̀. Oh má bínú ọ̀rẹ́ jọ má bínú i'm very very sorry tí mi báyìí ti lè attend to woman yẹn Ah, okay, sure, sure, ok ṣé Yeah. ṣàgbá ok. dr so báwo ni ẹ̀yin ara bro mi um, so far so good we've run series of tests on her okay. and according to the result though I won't ti dé mo dẹ̀ ṣe expect results come. But according to this one, we realized um, she's been using overdose of sleeping tablet. What? Yes. And um, ṣá mọ̀ pé your bá ti sleeping tablet, ah. we need to relax. Kéèyàn sùn. Instead of that, won't get ara involved nínú àwọn strenuous activities. still don't understand. Yes. Um, meanwhile, aside from that overdose another test jẹ́ ká mọ̀ pé she's four weeks gone. gone where. I mean she's four weeks pregnant. Hey! Now that does it. Hey, hey, hey! Àgbẹ̀ tó mọ iṣẹ́ àfẹ́ fi orí burúkú tiẹ̀ kó bá mi ṣá. Ṣá! Alright, take it easy. Okay, just take it easy. Because what we're saying now is the list of the problems we have. No. Yes. Due to the misuse of the drugs, we need to evacuate the pregnancy. Oh my God. Yes, just take it easy. <sighs> Because this has really affected that pregnancy. Tia by bá evacuate, Who may affect, ó dẹ̀ take life. Okay? So we need to take a very safe procedure to save her máa wá gbọ́ o a ní láti monitor her closely so that Ali stay away from misuse of drugs so that Ali stay away from strenuous activities most especially sexual activity. yeah. <sighs> wo ọ̀rẹ́ ìwọ ni màá bẹ̀ẹ́. nítorí ọgbọ́n nǹkan ní ẹ ò ní bàjẹ́ o lójú ẹ̀mí ẹ pàápàá bàbá wọn ò gbọ́dọ̀ bọ́ sí o bó ṣe máa help mi tí bàbá wọn ò ní gbọ́ sí torí bàbá wọn ò gbọ́dọ̀ gbọ́ sí kò gbọ́dọ̀ gbọ́ sí gbogbo pálapàla tó wà lẹ́yìn ẹ thank God that àti ẹ̀jọ́ dé because kálájọ dé ni by now etí mi á ti di nínú pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ kó máa ti fi nù mí thank God jọ̀ọ́. Sure tí ò ṣe ní mọ̀ kankan kẹ́jẹ̀ máa wo alákọ̀ọ́rí oníranu ọmọ yìí o she's in her final year final year ló wà o kò ní pẹ́ graduate o tó fẹ́ kó ṣì bá ara ẹ̀ láì kí ṣe mi. má worry ṣe ti bọ́ ah. just take it easy okay ah. just take it easy everything will be fine àkọ́ṣà ní láti máa monitor ẹ̀ okay you ah. need to monitor her. Shit's bombing. fine. I just had a bad dream. My Mama, we're okay. Are you sure? Like, are you sure you're okay? Camille, you know ló now. Talk to us. Kò lè yé yín. I'm fine. Hmm, hmm. Bóyá o máa sọ kò lè yé yín kò lè yé yín nìyẹn. Tí nǹkan bá ń ṣe ẹ́ kó open up kó sọ̀rọ̀. Ó máa gbà mí ò máa kọ́ kárí jọ síbẹ̀ wọ́n máa sunkún. Jọ torí I, ṣé ẹkún tó ń sun ló máa solve problem ẹ̀. Open up and talk to somebody irọ́ ni. Baby mọ̀ pé kò yẹ kó máa fi nǹkan pamọ́ fún wa. máa dá rojọ́ lójú oorun kó tó máa ń dùn mí àbí mo lẹ́kẹ̀ẹ́ òun aṣọ́nú kò kí ń open up. Ah, ó embarrassing kéèyàn máa béèrè nǹkan all over and over again. dọ́yìn àti pé ṣọ́ra ti pé mo ní màá pé ẹ padà last time tí mo lọ́lẹ̀. yeah mo mo rántí kí ló dé. During my last stay in the house, some things are actually happening to me tí mi ò tiẹ̀ mọ̀ bóyá It's like somebody is having sex with me consistently in that house. And I couldn't just figure it out. Sex? Ah, ah. ilé yín yẹn ìyẹn ò kí ń ṣe sex mọ́ òun ìyẹn ti di rape o bóyá bá mọ́mì discuss ẹ̀. mọ́mì mọ́mì ló pe ló fi dá lálẹ́ garaga on several occasions mo ti máa fẹ́ bá mọ́mì sọ̀rọ̀ it's either she's tired from a party she went for or she's too busy to talk to me or stress shop ti fẹ́ pa wọ́n wọn kì í ní time fún mi perhaps she thinks I'm trying to cover up for the pregnancy. Pregnancy? What pregnancy? Mommy found out that I was pregnant. And on láti bá mi flush Girls, why me? Ìyẹn gan-an ló jẹ́ kí n someone in that house doing that to me. But, but um, báwo ló ṣe mọ̀ pé o lóyún. during my last visit to the house mo slum wọ́n rush mi lọ hospital ibẹ̀ náà ti sọ fún àwọn ọmọ mi pé mo lóyún láì dẹ̀ kí n ṣe Mary. ọ̀dẹ̀ ṣàn pé dàpọ̀ kan ló fún ẹ ní. ọba dàpọ̀ kẹ́ ẹ̀. It's been a while myself and Dapo had something. No, it's not him. Uh, well, kò sí àbùdá lọ́rùn ọ̀pẹ. At least ọkùnrin Mary, ló ń gbé nínú And ọkùnrin lẹ́ni tó ń ṣe nǹkan tó ń ṣe tó ń So automatically it's either it's your cousin Tade or your brother. Imisi, your dad. Oh, you security guy, Abby. <laughs> Take it back. As in, just take it back. My dad. Mm-hmm. No. My father loves me so very much. <sighs> Yeah, only possible. It's a super story. What? What me? ò bá yá possible because possible. Problem thing in ní life when pé mo trust issue so ó máa extend gbogbo àwọn ọmọ ẹ máa ń ronú but nǹkan tí mo mọ̀ ni pé èmi láyé mi èèyàn kan bá mi dánrò sí yẹn wò ó máa jẹ yẹn èṣù ni gbàgbé kí gbogbo nọ́sẹ̀nsì yẹn. ẹ wo let's not focus on the past o ẹ jẹ́ ká wo way forward ṣebú ní pé dr dalmus ń pé òun ní drug overdose ìwọ dẹ̀ rèé o kì í lo oorun àbó má lò pé. No. which means that <laughs> èèyàn kan ló ń fún ẹ lóògùn yìí lónìí nílé Exactly. Ah. Surely, um, I would suggest that at this juncture, tí o bá lọlé, bóyá surely oúnjẹ tí o bá mọ genesis ẹ̀ tó o mọ bàtọ́ ń ṣe àbí tó mọ èèyàn tó gbé síbẹ̀ má jẹ. Mm-hmm. Ní tó bá ń jẹun má kúrò ń so oúnjẹ tó anything to bá máa jẹ make sure pé o monitor ẹ láti orí iná títí tó fi wọ ẹnu ẹ same thing applicable to whatever you're going to drink bó ṣe ordinary omi ló fẹ́ mu tẹ ojúmọ́ nǹkan tó ń mu ṣe understand nǹkan tí mo ń try láti sọ fún ẹ. so in other words watch what you eat, eat and, and drink. drink and <sighs> sorry mo need kó wa at alert tó bá ti ń sùn lálẹ́ besides in fact don't ò bá kún ẹ̀ pretend bẹ́ẹ̀ ni pé òun sùn. so that <laughs> wàá lè ka ẹni tó ń ṣe kinní ìfọn ẹ. okay all the same i want to thank you guys but ṣe rò pé possible of course. <laughs> even the word impossible says i am possible so what are we talking about well the good thing is that a ti solve yẹn by so pẹ̀lẹ́ pẹ̀lẹ́ tiẹ̀ so the next thing is that um, ó ṣàmù or Bọ́lájí tó ń ṣe MBA. Kúnlé. Ọlọ́run tẹ̀sán tó mọ̀ èyí ni birthday ó dẹ̀ ti invite gbogbo wa so I would need you to get up and then get dressed and I àwọn aṣọ tó bá prep ó mọ̀ pé tàbá máa ó mọ̀ pé àwọn tó máa bẹ́ẹ̀ máa pọ̀ so kó dìde kí n jọ aṣọ tí jesus ṣé wàá dì mẹ́rù mi. ṣé mo pé èèyàn burúkú lẹ́yìn méjèèjì lọ́nà wo. so látúrú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi club lọ̀rọ̀ mi kàn <laughs> ẹni ibi tó ń fọmọ́ rẹ̀ balùwẹ̀ ní. wọ́n wí léyìí ẹni tá a fẹ́ fún opportunity láti gbàgbé sọ̀rọ̀ ẹ̀. ìjọba mi remind ẹ ó lè gbé ìkọ̀wọ́ rẹ̀ ṣó ti ọ̀gbẹ́ni gbé bọ́ọ̀dì ẹ̀ kó lọ wọṣọ kó jẹ́ ká jáde jàre kí ló ń sọ kí là ń. ìjọ̀gbọ́n yìí ti pọ̀ jù ibì kan náà lẹ́yìn méjèèjì máa ń sùn tẹ́ máa ń kọrẹ́ sí. that's why you love us. that's why you love us. Kini. ni. <laughs> àǹtí bàtà góò tí mo ya yín last week ẹ̀dá padà. Ah, ah, bàtà góò ló ń sọ ṣé o ti wo ibi tó kó bàtà sí. Hmm, mo ò ní wo bẹ̀ máa ní pé o ò dá bàtà. ẹ eh, mo fún mi bàtà yẹn náà bàtà tí mo ti ní plan fún ẹ lọ́wọ́ ṣá kó tó máa gbígbí sí máa ń ṣe wá gbé mi ṣé wá fòkùn wọn mi ó fẹ́ lò guys celebrate it's my birthday it's my birthday drink eat smoke you wan shisha. ẹ tẹ́lẹ̀ mi lè kọ́ ẹ̀yàn kan bọ́ ẹ̀ ẹ̀ sì wéta. Hey, boy! two, they go carry, they go come here. Yeah. Yeah. Ọmọ yẹn ni tó wo for bro? What you call it? Are you? One more. What you did do now, babe? Enjoy yourself. That one there, this crew will be. What's up, Dad? How you doing? I do, bro. I'm not being. Hey. I'm seeing you every time I did. Oh, oh, yeah, bro, bro. Hey, hey, hey. Hey, come on, come on, yeah. Eh? Oh yeah ìdè bàbá na you after you na eh b zidi o zidi ẹ zidi ẹ zidi yẹ. Chilling, chilling, chilling, chilling, chilling, chilling, chilling. What's happening now? Eh, What's up now? Yeah. Keep at it, keep at more drinks. Okay. You want more? Keep at more drinks. Chili, chili, chili, chili. My God. My God. Ah, man. Yeah. ni ọ. ọ̀ṣẹ́ ni ọ. ẹnu dọ́là mi you need more. abẹ́gẹ́ mi ti dábìí. ẹ̀yin ló ń tẹ̀sí mi nànà nànà mi ò yẹ sí àyè náà. are you no dance. ah dance dance na get up dance. ee i no sabi na. Madam, madam. What's up? What's up? What's up? What's up? Ah ó yá sí wàhálà rẹpẹtẹ rẹpẹtẹ rẹpẹtẹ rẹpẹtẹ rẹpẹtẹ ẹ kí mo sì rẹ rẹ ṣe padà padà without beans and all those guys you just everything dem dey come and nobody show are you serious akita bad guy. what's up what's up with that. Is Come here, what's happening? No, no, seriously, láti ìgbà tó ti bínú kúrò níbi join. Not even a call, not to be call me more. Stop checking up on me and tí n bá sọ to and tó ìwá sí ìbàlẹ̀ ṣé máa you rí i. Babe, I'm sure apologize. You're creating barriers between us. It's not healthy. Honey, you, you, you know I love you. I can't do anything without you. Like, Mufi Femi ìfẹ́ and you are turning me down all of a sudden ki ṣẹlẹ̀ I've been good talk to me now come here. please. Dàpọ̀. Yes. First of all, mo fẹ́ kó mọ̀ pé tí bíbá yóò bá wó mi wá, anybody will tell me what's wá sí bíbá Secondly, I'm sick and tired of the way you complain. Kí ló dé I have a lot of problems I'm facing right now that it needs to be sorted. We all have problems. I need to be focused. We need to be focused. I don't need all these unnecessary bands right now. I need to be left alone. Oh my god. Come here. So, where's that coming from? You called me all unnecessary bonds. We're talking about my feelings here and unnecessary bonds. What if I don't deserve that? Oh, so... tó mọ̀ pé mo love ẹ tó mọ̀ pé mo nífẹ̀ẹ́ I can't do anything without you tó yẹ ló ṣe ń fi mi ṣakọ àbí you taking advantage of me calling me unnecessary bant don't you trust me enough oh do you think I can hurt your feelings I can't hurt a fly babe see every everybody tó wà ní ọgbà náà ti mọ mi àti ẹ just just try as much as. Tapona, oh. see, I know you can't sort of fly, but the truth is, I need to be left alone. We need a break. Who says? Says me. Sorry. Come here. Come here. Come here. cheer up because o mọ̀ pé o need gbogbo eléyìí right now. Sorry, as far as I'm concerned, o oh, ní problem. O ṣàmọ̀ ọ̀rẹ́ Bọ́lájí ta lọ ṣe birthday ẹ̀ lọ́jọ́ yẹn. Mo máa pè wọ́n máa gbé wa jáde. Ẹ̀kan tẹ́lẹ̀ ò láìkì ẹ̀. So gẹ́gẹ́ ń ṣe gẹ́gẹ́ nìyẹn. Ẹ̀dẹ̀ máa máa bẹ̀rẹ̀ àníyàn lọ. Simple. Let's go out please. Ṣé mo nǹkan mo máa lọ bẹ́ẹ̀ wáṣọ tó máa wọ̀? Màá bẹ pick bàtà silver mi yẹn. O máa fit ẹ̀ wá wá wọ̀ àwa jáde. Ó yá dìde. Sori the best way to get over an old guy is to get under a new one ilé tó ń ṣe ó máa parẹ́ ẹ o wàá kàn kú àkúgbé àwọn tó wà láyé máa ṣayé lọ kó share see girls I might be going home next weekend. Funke. I need to know who it is. Yeah, that's my girl. mo ti gba reference letter lọ́wọ́ supervisor mi. Uh-huh mo kàn tiẹ̀ fẹ́ lọlé mi ò fẹ́ sọ fún wọn kí torí wọn mo fẹ́ bọ́ wọn lójijì rí. you see that is what we have been telling you a ti ní pé kó smart up kó fojú fínlẹ̀ so that wàá lè unravel nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ anyways anyways ìyẹn kọ́ là ń sọ sí nǹkan tá à ń sọ sí ni pé kó dìde kó dress up kó jẹ́ ká jáde ó ní láti wà sad ṣùgbọ́n. àǹtí ó mọ̀ mí o ó mọ̀ pé whatever happens mo máa lẹ́ẹ̀kí stay on top of my game. àbí and i want you to do exactly the same like exactly the same gbogbo ilé tó ń ṣe ó ti ń piss me off already wo bó erin now. àti àti dìde dìde dìde kí ló dé now. kò lè wọ ìkẹ́ mọ́ kí ni kí ni ọmọ rẹ̀ gbọ́ ṣe èyí ọ̀gá ọ̀gá kan wọ́n rẹ̀ tí màá domi lẹ́ lórí bẹ́ẹ̀. Ah. Ṣadé ńkọ́. onísọ̀lẹ́nu lọmọ yẹn. Fọláṣadé Fọláṣadé. máa. gbóúnjẹ kúrò nínú kíchìn yẹn kọ́ bọ́ sí bíbá ìjàre. haven't I warned you severally pé tí a bá ti serve tí a bá ti fẹ́ jẹun kó má bọ̀ lórí dining wàá lọ máa jẹun nínú kíchìn eh? ṣó fẹ́ sọ mí lẹ́nu ni. ẹ má bẹ̀rẹ̀ Sit down and eat your food. Hey, eh, what do you want to do? No, no. Ṣé bẹ̀rẹ̀ ló máa Come this way. Ah ah. ah èmi ò dàbí àwọn kan o. Tó máa lọ house up méje nínú oṣù méjì. Ṣé mo máa ń náà treat ẹni? So where would you eat in the kitchen? I'm sorry ma. Mm -hmm. No, náà kò dàbà ṣé kò kò fine báyìí ló jẹ. Mommy, you know that's why i treat her that's why i treat her like my baby. You know? It's your fault. Oh. Ah. Ìwọ́n ni wọ́n ṣe mí. Kí ló ṣẹlẹ̀? Báwo ni ọkọ mi? Kí ló jẹlẹ̀? kò sí nǹkan kan actually supervisor mi ti fún mi ní nọ́mbà colleague wọn kan pé kí n discuss pẹ̀lú wọn lórí ọ̀rọ̀ project mi and since I have nothing doing in school I decided to come and check up on you guys. wàá ti sọ wàá ti rán nǹkan kan àgbẹ̀ ẹ̀. yes mo ní kémi náà try fúnra mi ni after all ẹ̀yin kọ́lẹ̀ màmá gbé mi kiri tí n bá graduate. ẹ ń tiẹ̀ ti da mo bá wa rẹ bóyá màá bọ̀ ti dá díẹ̀ jẹ́ ká jẹun ṣẹ́rí mo ń bọ̀ oorun ló ń kùn mí látinú mọ́tò tí bá ti sùn tí mo jí máa wá jẹun. all right káàbọ̀ ọkọ mi o pẹ̀lẹ́. right irun tó ṣe ẹran mi létí ara lọ́la máa ń lu gángan. oh really ṣé ẹ wàá láìké. oh ok ṣe ọkàn ogun tó yẹn. I know my daughter is pretty. bó ṣe kò lè ló nádà. <laughs> ẹ wo pa mítìn yẹn tẹ. àjọ máa jẹ́ ni o bébè. àbá mo fẹ́. kò dénú ẹ. kò ṣe ní má dénú mi mo ní àjọ máa jẹ́ ni. àjọ máa jẹ́ ni. Ah, kà yẹ má sọ fún mi pé o ṣẹ̀ ń jí ni o láti ọ̀sán ó ga o àbí ṣé o ti débẹ̀ ni tó bá ti débẹ̀ kó sọ fún wa kó já prepare o. irú ọ̀rọ̀ rádaràda wo nìyẹn èwo ni pé ó ń débẹ̀ kí ló ń débẹ̀ èmi sì kìlọ̀ fún Tádé o ah. because tí mọ́mí bá lọ gbọ́rọ̀ ọ̀rọ̀ ṣì ń kọ́. ok ok ok ìwọ náà wọn ẹ ti le jù but then ìwà àgbàyà ni wọn náà. tí o bá ṣe eré náà ni. besides why don't ti wọn náà gan pọ̀ báyìí. mo ti jí látẹ̀kan gan i was just arranging my room ni. Uh, okay in that case má bínú ẹ̀kọ́ má bínú. bóyá má bínú. mo ti gbọ́ ti gbọ́ kí ni gbogbo yín wò tẹ́ wá look serious by? oh movie mo ti wò lady yẹn ṣì máa. irọ́ irọ́ irọ́ irọ́ ó ti wò i understand but àwa ò ti wò so má bàa fíìmù jẹ fún wa because mo mọ̀ ẹ́ wọ́n máa tó lọ́bí typewriter báyẹn ni ó ti tó. Ah, ẹ sọ pé fẹ́ bú mi tẹ́lẹ̀ náà kí ló ṣẹlẹ̀ ṣé mo ti ṣẹ̀yìn tì ni ah, ah, besides gbogbo yín gbé drink dání ẹ jọ kí lẹ fi ń tẹ̀. chicken ni o ẹ kì í sáré lọ bá yín prepare tí ń wà. ìgbádùn ìpọ̀ o chicken náà tún wà ẹ̀ ń gbádùn. òun nìkan náà ló máa ń tọ́jú. ó ga. baba going to bed. no wahala. drink tèmi nǹkan. Eh. Mm-hmm. ṣé ni serve me. kí n bẹ get drink. of course. kò sí wàhálà mo ti mọ ọkọ tó máa ń like. Mm. Eh, tó bá wù yín gbogbo yín nílé ìkẹ́ má tọ́jú mi ṣe ti gbọ́ ṣe mọ̀ pé Ṣadé máa tó travel ẹ̀rẹ́ tó máa máa dáná fún yín nílé. wá ṣadé. Mọ̀mí gbé méjèèjì lọ sínú yàrá mi lókè. Ṣé kò ṣiṣẹ́ aláìkẹ́? Kò sí kankan, mo kàn lose appetite now. But máa jẹ later. Sorry, thank you. All right. Wà careful. bọ̀dá Tádé ṣe bí ìsàlẹ̀ ni yàrá yín wà kí ló tún fẹ́ lọ ṣe lókè àbí ẹ̀mọ́ náà yàrá yín mọ́. wá ṣọ́ọ̀fì ẹ sọ mi ni kí ló máa ń ṣe ẹ ná. mo fẹ́ lọ rí ìmísí oníkan tèmi àtẹ̀jọ́ ń sọ kò dẹ̀ mind business ẹ mi ò mọ̀ nǹkan tó ń ṣe ẹ. kí o ẹ má bínú ó dàárọ̀. má bínú ìgbà tí mo pe aago ẹ títí tó gbé ni mo ní bí kí n wá wà láfíà. èmi sí olúwa ṣé torí pé o wá paago mi mi ò gbé òun ló ṣe ní kó wá máa ka mi mọ́ bí olè lóru. àwọ̀ mo kàn ní pé kí. ìgbà tí mi ò ráyè ni mi ò ṣe gbé ìpè ẹ̀. ṣùgbọ́n tí wàá ráyè ń sìn. ẹ ṣé wàá kúkú pè mí kí n lè gbé. nǹkan tí mò sọ kọ́ nìyẹn ó dáná mo kàn fẹ́ gbé ẹ jáde ni. má ṣe yọrọ. kí rèmi dé kí ni ìdí pàtó mo fẹ́ mọ̀ kí ni ìdí pàtó tí ó jẹ́ kó kórìíra mi báyìí kí ni mo ṣe. èmi náà fẹ́ mọ̀ kí ni ìdí gangan tó fẹ́ gbé mi jáde. ó mọ̀ pé wọ́n ní ìsúnmọ́ ni làámọ̀ṣe ni mo kàn fẹ́ ká mọ́ra wa jù báyìí lọ ni. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ. ẹ kò sí wàhálà ìwà máa pè mí ṣé bó ṣe láago pè mí ìwà máa pè mí gbogbo béèrè tó fẹ́ béèrè wàá máa bí mi ìwọ náà ṣáà mọ̀ pé ojúkojú lè dàbí ọ̀rọ̀ orí aago mm. àti pé tí mo bá pè ẹ́ ò ní gbé. bẹ̀rẹ̀ kí n ṣe oníṣẹ́. mo rí mi báyìí náà. àbí ó dúró síbí ó tún escape yé díẹ̀ báyìí dé lókù kọ́wọ́ mi kan àbúrò mi gan ò tiẹ̀ ṣògùn owó ni ṣé ẹ kó tún escape lẹ́yìn tí mo ti. òkàdà ah, ah. ah. but òrùka sì wà lọ́wọ́ mi gbà tí mo fẹ́ fọwọ́. ah ah ah ah ah ah ah ah ah ah èmi fẹ́. jẹ́dá jẹ́dá kí ló ń wá jẹ́dá kí ló ń sọnù. bẹ́ẹ̀ni o understand kò lè yí ẹ. jẹ́dá àtàárọ̀ ti ní mi ò lè understand kí ló ń wá. kan ló jẹ̀dá lọ ọlọ́run ni o òun nìkan ló jẹ̀dá lọ. máa dà kí ni yàrá ìyá ẹ máa ṣe ná. tí ìyá tèmi fẹ́ dà. yes. ó yá wèrè ni kò ní dá fáwọn tó lò kò ní dá kò ní dá fáwọn tó bí ẹ. ajọra. ló ń gbómi lẹ́nu kò ní yẹ. ẹ bá rí bínú ènìyàn ṣe rí.